bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́ ìbáà ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́ ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́ nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ti Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́ ẹ sì máa wádìí ohun tí í ṣe ìtẹ́wọ́gbà fún olúwa ẹ má sì bá ìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn nì tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ ṣùgbọ́n ohun gbogbo tí a bá wí ni ìmọ́lẹ̀ fi hàn nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni nítorí náà ni ó ṣe wí pé. jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n ẹ máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹ má sì ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní baba ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bíi fún Olúwa nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀ òun sì ni olùgbàlà ara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 kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀